العالمين حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى نحمده ونشكر له على جزيل نعمه علينا ما أسبغه علينا ظاهرة وباطنا نحمده ونشكر له سبحانه وتعالى ونثني عليه بما هو أهله ولا نحصي ثناء عليه بل هو سبحانه كما أثنى على نفسه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله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 في الخطبة الماضية فتحنا لكم بابا متعلق بأحكام المسبوق وبينا لكم بأن الفقهاء رحمهم الله تعالى جعلوا لها بابا في كتبهم وبينوا أشياء وتتعلق بالمسبوق وفصلنا الكلام لكم بأن المسبوق إذا أتى المسجد أو وجد الإمام راكعا فعليه أن يركع دون صف ثم يدب حتى يصل إلى صف كما فعل ذلك عبد الله بن الزبير وكما فعل ذلك أبو بكر الصديق وزيد بن الثابت وابن بن مسعود وكثير من السلف واعلموا عباد الله فاليوم إن شاء الله نواصل أن المسبوق إذا أتى المسجد ووجد إمامه في القيام لكن فاتته قراءة الفاتحة خلف إمامه فكيف يصنع هل هو يبدأ بالقراءة أو يبدأ بالاستفتاح كيف يصنع واعلموا عباد الله أن العلماء رحمهم الله تعالى بيّنوا أن المسبوق إذا سلم إمام إمامه من صلاته فعليه أن يقوم لإتمام ما فاته من الصلاة لكن اختلفوا في كيفية الأداء فهل هو يقضي أو هو يأتي بما فاته من الصلوات على وجه الإتمام وأصل هذا الخلاف ما جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم يقول إذا أقيمت الصلاة إذا أقيمت الصلاة فامشوا إلى إلى إلى الصلاة ولا تعتوها وأنتم تسعون فما أدركتم فصلوا وما فاتاكم فأتموا وكذا صح من حديث قتادة عن أبيه قال بينما نحن جلوس إلى النبي صلى الله عليه وسلم إذ سمع جلبة الرجال فلما صلى قال ما شأنكم قالوا استعجلنا إلى الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم لا تفعلوا إذا أتوا أحدكم إلى الصلاة فليأتوها وعليكم السكينة والوقار فما أدركتم فصلوا وما فاتاكم فأتموا ولقد جاء بصيغة أخرى وهو قوله صلى الله عليه وسلم فما أدركتم فصلوا وما فاتاكم فاقضوا فهذه رواية أصل الخلاف عند العلماء رحمهم الله تعالى حتى ذهب جمهور على العلم أي الحنابلة والحنفية وقول عند المالكية بأن ما أدرك المسبوق عند إمامه فهو أول فهو آخر صلاته مستدلين بقوله صلى الله عليه وسلم فما فما فاتاكم فقدوه بينما ذهب الشافعي رحمه الله تعالى بأن المسبوق إذا أتى المسجد أو إذا أتى الصلاة فهذا أول صلاته فعليه الإتمام مستدلين بقوله صلى الله عليه وسلم فما أدركتم فصلوا وما فاتكم فأتموا أقول فلا بعض السؤال المسلم أترى عليكم كاتب جفا النبي صلى الله عليه وسلم أنت لما بانك واصل ياسف ألم من يسألكم كاتب جفا النبي àti àwọn sàhábà àti ogun ẹtí bá ń tọ́ ànábì sallallahu alaihi wasallam sí àwọn náà ní kẹyìn àwọn tí ó kẹ lọ́tọ́tọ́ jẹ́ pé àtòwò àti dúkìá kò sí èyí tí yọ sáǹfààní bẹ́ẹ̀ àfitẹ́ ìrọ̀pù ṣètò ọlọ́run ọba nìkan sọ iná tí ó padà ọlọ́run ọba lẹ́nu tọ́lọ̀ wọ́n mọ̀ yọnu sí ọlọ́run jáde kan nínú Allah subhanahu wa ta'ala gẹ́lẹ́ bí àtìlẹ́mọ̀ sọ fún wa ní gbogbo kútà Allah subhanahu wa ta'ala òun náà ní ká mójútó bákan náà ká pọ̀ lórí nǹkan kó jẹ́ pé ní ọgbà ẹ̀mí wa kan ká síra ró níbi nǹkan tí wọn ò ní ju ẹnu sàárè tá a bá ti fọwọ́ ara wa fọ àwọn alálẹ̀ rí rẹ̀ ńlọ́fà tó fi jẹ́ pé kútùbà wa kò ní kó lórí nǹkan tá a bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ta alákọ̀ pẹ̀lú nǹkan tọ́mọ̀ ìbò wa ní sàárè wa òun náà nǹkan tí a níbi sallallahu alaihi wa sallama ti sọ fún wa pé inna awwala ma yuhasabu al-abdu yawm al-qiyamah as bí wa lérè lọ́lọ́kẹ̀yàmà bẹ́ẹ̀ bá ti lè wọnú sàárè pẹ̀rẹ́ tọba dijọ́ kìyàmá ní tí wọ́n máa bí léèrè náà ni wípé bóò ní irun bóò ní irun iná fàtó fi jẹ́ pàdé mi sallallahu alaihi wasallam ariwo tó pa gbẹ̀yìn ayé rẹ̀ salawatullahi wa salamu alayhi oní ẹni as-salata as-salata ẹgbẹ́gbẹ́ tó o yín o ẹlẹ́kọ̀ọ́ parẹ́ o àwọn eléyìí tí wọ́n bí sàárè wa àwọn eléyìí ní nǹkan tó yẹ kó mú lẹ́mí mùsùlùmí tó gbọ́dọ̀ kó àìròjú pẹ̀lú ọjọ́ àwọn ọ̀run wa táà kí kọmọ́sílá ìgbà ní ìjọsìn fún wa ó sì fún aláǹfààní kájẹ lẹ́kọ̀ọ́ tó kún nípa rẹ̀ a ń bá ọ̀rọ̀ bọ̀ nípa wípé ìrun àti bọ́ síbi ìdájọ́ tó ta alákọ̀ pẹ̀lú alimasibok ẹni tó jẹ́ pé ìmáàmù rẹ̀ ṣáájú ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rọ bóò ni fatuwa tiẹ̀ kí sì làwọn onímọ̀sí kí wọ́n sọ ń parẹ̀ níjẹjọ́ ajẹ́pọ̀yẹ wa wípé èèyàn lè bá ìmáàmù ọjọ́ yìí pé lọ́pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ mọ́sábà kó sí orí ìrùkú ló ti ba aṣọ bí ó ti wọ ìrun yìí sai za ka biyu mai gini wasu da bai yaka an ta ba sai méjì fami wa ni ma o ma da gan ṣùgbọ́n tó bá pẹ́ ọkàn náà lọ ráàyè ṣe tó bá bá máa mọ̀rọ̀ kó rẹ̀ kó sáà ti jẹ́ pé lórí ìdúró ló ti ṣe ó sì láàrin ẹ̀ pé takbiratul ihram ló ń ṣeun bákan náà a sì fún bá tó wípé ẹnì tọwọ́ mọ́ṣáláṣí ó lè rùkú ṣáájú kó tó débi tí àyè sẹ́kù sí gbèsè fún súnmọ́ yẹ̀dúgbò rọ́ọ̀kì àn ṣùgbọ́n yóò wọ̀ pẹ̀lú ohun tó ń ti rùkú rẹ̀ yóò wọ̀ lọ rẹ̀ báyìí mọ́mú rẹ̀ lórí rùkú iná àtàlàyé ilé àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tọ́wọ́ lérí ẹ̀ bí ní láìlú wáṣídì kọ̀hán lẹ́nu a so mọ́ ti jẹjọ wípé almasbuk ẹni tó dé masáàsì àti ìkòrò rẹ̀ àwọn nǹkan tó lè máa ṣẹlẹ̀ sí lórí ìrò rẹ̀ yàwó ní mílíọ̀nù rahman gẹ́gbà sàdé jẹjọ a ti sọ pé bóò ni yóò ti san ètò òfòrò nínú ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ àwọn àfáà ní al-masbuq ẹni òde mọ́sálásí tí wọ́n mú ti sáájú ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ tọ́pọ̀ jẹ́ pé òde mọ́sálásí ń kọ́ ṣùgbọ́n tẹ́ pé ìmáàmù èdè ìbòrí rùkú lápòjúwe òde mọ́sálásí ìmáàmù sì wà lórí kìyà borí ìlú náà ni ìmáàmù wà àmọ́ ìmáàmù ẹ̀ ti ka fátíà tán tàbí ń ka fátíà lọ́wọ́ kí lè fẹ́ bá ní sọ nípa eléyìí alákọ̀ọ́kọ́ hadith wa min hadith abdullahi ibn mughaffal al muzni rahimahullah ta'ala كما أخرج الإمام البخاري في صحيحه قال قال صلى الله عليه وسلم إذا وجدتم الإمام ساجدا فاسجدوا أو راكعا فاركعوا أو قائما فقوموا oríṣi ọlọ́run bá ní tẹ́ ẹ bá dé mọ́sálásí tí a ti ṣáájú yín bẹ̀rẹ̀ ẹ̀rùn ẹ ní èyíkéyìí ipò tẹ́ ẹ bá ti bá ìmáàmù yín iná ní kẹ́ ẹ ti lọ rè bá kọ́dà kọ́ bá jẹ́ forí kalẹ̀ lọ́wọ́ ọba jẹ́ pé ó rùkú ẹ̀rùkú pẹ̀lú rẹ̀ ọba jẹ́ pé orí ìdùnnú náà lọ́wọ́ ẹ̀yìn náà dúró pẹ̀lú rẹ̀ kó tó wá dùkú àṣà wọn sọ yìí pé ṣùgbọ́n o wálé àti àdùn sùdùn ṣùgbọ́n ẹ má ka ìforíkalẹ̀ tẹ́ bá foríkalẹ̀ pẹ̀lú ìmáàmù yín nígbà tó bá jẹ́ wípé ìdá àlàmù tó dèrè kò sọ̀la tó bá ti jẹ́ pé ìdá àlàmù tó dèrè kò rọ̀kà mánu rẹ̀ nu tó bá ti jẹ́ wípé ẹ̀ bàrákà yàrá tẹ́ ẹ̀ bá ti bá rúkú sùdúrù tẹ́ ti lọ rí báyìí ẹ̀ kẹ́ lọ bá tá a bá a pé à ń tẹ̀lé ìmáàmù ni rákà wọn ò ká ẹ̀rí ọmọ ẹnu hadisi wípé ẹnì kan kọ́kí mọ́mù rẹ̀ ṣáájú bẹ̀rẹ̀ nu ó lè bá mọ́mù lórí dùn láwọn ìbísọ̀ pé bá lórí ìdúró náà pẹ̀lú rẹ̀ a bá bá ìmáàmù wọ lórí ìdúró tí ń ka Qur'an lọ́wọ́ àwọn tó dé kí náà ni yóò ṣe kò sí tí yóò ṣe ju pé yóò ṣe kábà alákọ̀ọ́kọ́ lọ kìláàbù sí lórí Allahu akbar ọjọ́ yẹn ìrìn nírú ẹni ní tí ó wà máa wò ní pé ṣé ń ka ojú méjì ló pín sí ojú àkọ́kọ́ ni pé tó bá jẹ́ pé ìmáàmù rẹ̀ ka fáti àlọ́ ìlò ń dórí irun tó sì lọ́wọ́ agbára àkọ́kọ́ àwọn mọ̀ ní yẹ́sùkùt mẹ́tẹ̀kẹ́tẹ̀ ìhàrám yóò dàkẹ́ bá ní wọ́n yẹ sẹ́mẹ̀ ìlọ kìrọ́ àyè kìrọ́ àti ìmáàmù yóò mọ̀ wá gbọ́n tí mẹ́mù ń kà ń mú parí fáti àrẹ̀ tí wọ́n bá parí fáti àrẹ̀ àti sọ́ńtọ́tà alákọ̀ọ́ pẹ̀lú ìdájọ́ kíka fáti àlórí irun nínú àwọn kótó pèsè ṣáájú níta àti mú wallahu a'lam ta ló wà rajih nínú ọ̀rọ̀ nínú wípé àti máa mú mú àti mẹ́mú yọ ka yálà mọ́mù kí ó kéde o yálà mọ́mù kí ó lẹ̀ ẹ̀ ń bá mú un tá a mú un yóò wa sọ wípé fọba jẹ́ wípé ìmọ̀mù ka fátíà tẹ̀lá ẹni tó jọ ìrún láàrin méjì tàbí kọ́ dákẹ́ yìí nígbà wa dákẹ́ yóò wà sí kí ni o yóò wà tí mọ́mù kọ́kọ́ máa ṣe kẹ́tọ́ bẹ̀rẹ̀ sí kàfátíà lẹ́yìn náà yẹ sàyẹ́dù bí láà yóò sì sì ara àwọn ọmọ ìṣòro jẹ́ lẹ́yìn náà yẹ kọ́rọ̀ alfáàtà yóò wá sí kàfátíà. àmọ́ wa ní ṣùgbọ́n tó bá jẹ́ pé táìmù tó fẹ́ fi ṣe dùwáwù abẹ̀rẹ̀ ẹ̀rù yìí ìmáàmù rẹ̀ ó ti bọ́ sórí súrà tí mọ́mù fẹ́ ká alfáàtà àti ẹ̀ wọ́n nírú ẹni báwọn yóò fi dùwáwù abẹ̀rẹ̀ ẹ̀rù yìí yóò fi ilẹ̀ yóò wà bọ́ síbi fátíà ó sì sì ara àwọn ọmọ ìṣòro yóò sì kàfátíà torí pé kò lẹ́tọ̀ ọkọ máa ka dùn àwọn ìsìftà nígbà tí wọ́n mú rẹ̀ ń ka kẹ̀kẹ́ lọ́nà Qur'an fàyìnà àkúrẹ́ alukur'an fastami'u lahu wa ansitu tí wọ́n bá ti ń ka alukur'an ọlọ́run ọba ní ẹ ẹ ẹ máa tẹ́tí gbọ́ ẹ sì dákẹ́ adẹ́pẹ́ kò lẹ́tọ̀ ọkọ máa ti ìsìftà nígbà tí wọ́n mú rẹ̀ ń ka ṣùgbọ́n lè ka fátíà nígbà tí wọ́n mú rẹ̀ ń ka súrà lọ́wọ́ torí kíka fátíà ó lóòrìn ju gbígbọ́ súrà tí wọ́n mú ń lè fátíà lọ ojú kan ojú ni àwọn àfáà ni ẹni tó dé mọ́sáàsì àti ẹ̀kílẹ̀ àti ẹ̀ bóun ṣe dé ọ̀rá àyègbò sí misáfù ó sì Allahu Akbar àṣọ yóò ṣe abẹ́ ẹnìkan wá dé ẹni ìgbà tó dé sáfù ti kú wàjẹ́ àmùfọ́dìdà òun nìkan ló sọ̀rọ̀ mọ́sáàsì tọ́ba bó ṣe dé yìí sáfù ẹlẹ́ẹ̀kejì ni ààyè sẹ́kùsù tó lè gbò sí ìyẹn náà àgbẹ̀rọ̀ síbi mọ́sálà sọ̀lá tó kọ́lọ́fà ìmáàmù mùfárìdà ni sẹ́ni tó dé yìí ṣé yóò dàdúró lẹ́yìn náà ní láti tó sáfù tiẹ̀ ni pé ọlọ́run lè ṣe kẹ́lẹ́ mi ò dé àbí bó ó ti ṣe. àwọn mọ̀rọ̀ rahimahullahu ta'ala wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá tó ń lọ bíi mẹ́rin lórí mas'ala ilé àkọ́kọ́ àwọn kan sọ yí bó ṣe dé nǹkó sí wàhálà fún kó dúró wá fa ìnìkan láti sáfù wájú fà wá sẹ́yìn kan di méjì mbẹ́. ibi sọ wọ́n lọ وابي سؤال النبي صلى الله عليه وسلم راى رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي خلف خلف جماعه وحده على بي يعني كان جوكا ان يبكي لين الجماعه ṣùgbọ́n ọ̀dà dúró lẹ́yìn mọ́tò wá kí wọn tàbí wà sọ yìí pé fa amọ̀rọ̀ òun bìlẹ̀ ẹ̀hádà àbíbi wà nípa lọ́rẹ̀ tún rẹ̀ jẹ́mọ̀ náà nìkí o wọ́n ti tó sáfù tábàyì òun wá dá dúró sí ẹlẹ́ẹ̀kejì amsa nílọ tó nìkí wọ́n ní bẹ́ẹ̀ ni àdìsí àlẹ́ ibùdó ṣèyíbáàn táwọn rí àdìsí àlẹ́ ibùdó ṣèyíbáàn ẹnu kò wọn díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àdìsí àdìsí wa bí sọ ọ̀nà láàfin àparí ipe àrẹ́bí palasẹ̀ pé kọ́lọ̀ rẹ̀ dá ìrọ̀rùn padà wọ́n ní ẹ̀rọ táwọn rí lélẹ̀ làwọn sọ pé irú ẹni ọgbọ́dọ̀ wá ọ̀nà kan sí kejì tí ó ṣe bí akọ́ fa ẹnìkan láti sá fún wájú ó sì kejì rẹ̀ abákanni tọ́bárìyàn ṣe àwọn faramọ́ ṣùgbọ́n tí ọ̀bárìyàn ṣe ń kọ́ ṣe kọ́ má dárò kí wọ́n ní kọ́ bọ́dà àrùn kí tí wà ní yóò ṣe wọ́n ní kọ́ lọ rèé kọ́ wáàyè tí ó fi dọ́dọ̀ ìmáàmù wájú kọ́ lọ rèé sí kejì ìmáàmù níwájú ó sọ̀rọ̀ kejì ọ̀rọ̀ àwọn kọ́kọ́ fáyà ẹlẹ́ẹ̀kejì kọ́ lọ sí kejì ìmáàmù ẹlẹ́ẹ̀kẹta àwọn sọ wípé tọ́ bá rí èèyàn fà àbí ìwà nìmà tọ́ bá dé iwájú ìmáàmù dé àwọn náà faramọ́ ṣùgbọ́n tí ọ̀bà rí kankan ṣe yusalli wahdahu munfaridan kọ́ gbà pé òun ò lè kíjì ẹ̀mọ́ mọ́ kọ́ lọ́ra bọ́ọ̀bì kan kó sì mọ̀ dárò rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn lè sọ yìí pé àti kọ́ fáyẹ̀ o àti kí ọ̀rọ̀ rẹ̀ bá mẹ́mọ̀ wájú kó sì kejì rẹ̀ o àti kọ́ ọ̀rọ̀ rẹ̀ dáná kí o àwọn ọ̀fọ̀rọ̀ mẹ́rẹ̀ ẹ̀ta bal yusalli khalfa safi wahdahu yọ ìtàwọn ọmọ sọ̀rọ̀ pé kẹ́ni yóò dúró bí àyè kù sí fún kọ́ dákìrún ń bẹ̀ náà ni ọlọ́run sì gbàrún rẹ̀ ọ̀rọ̀ wẹ̀ ìlọ̀rọ̀ tó sì wọlé ju pẹ̀lú ẹ̀rí àkọ́kọ́ àwọn tí wọ́n sọ pé kọ́ fàyàn láti sá fún alákọ̀ọ́kọ́ sí ẹ̀yìn àwọn mímọ̀ ní nǹkan bíi mẹ́ta sí mẹ́rin lẹ́nu yóò kò sí àkọ́kọ́ òní pé ń tó fẹ́ fàyàn yìí tó bá ti lè fa ẹni kó sá fún wájú yìí kí ló ti jẹ̀má ó ti fi àlàfo lẹ̀ sá fún wájú. wọ́kọ̀dà amúnà ṣàárẹ̀ ẹ̀sìn sì kọ́ láti rí pé ká máa jẹ́ kí sáfù ó sopọ̀ ní kálùmọ̀ tún sáfù. fífàyàn láti sáfù kẹsíkejì á ti fi àlàfo lẹ̀ sí sáfù ilé ìta ní òdìyàn ojú kan ojú kejì ni wípé ẹni tá a fẹ́ fà yìí àti mu láti mẹkánù àyè tó jẹ́ pé ọlọ́lá ju bí tá a fẹ́ fà sí lọ torí pé bí sáfù bá ṣe ń súnmọ́ mẹ́mù sí ló ṣe ní ládàá fọkùnrin tó tọ́ bá fà láti sáfù ẹlẹ́kẹ̀jì wà lẹ́kẹta àti mu kóńbì tọ́lọ́lá àfàsẹ́yìn láti sáfù wájú náà lọ́wọ́ àfàsẹ́yìn ẹlẹ́kẹta ń bẹ̀ ní àtẹ̀ṣùwíṣ ẹni tá a wá fà yìí lásìkò tá a fà ọkàn rẹ̀ ó kúrò rí o. wọ́n ní pẹ̀lú gbogbo níta kó tì yín ní pèmídà àrígbọ́ ọ̀rọ̀ tẹ́sọ ẹ̀kọ́ lè wọlé ẹ̀yin tẹ́sọ ló kọ́ lọ́rọ̀ ti imam wọ́n ní ọ̀rọ̀ tẹ́sọ ẹ̀kọ́ bó wà sálìm ṣùgbọ́n níta mọ̀ fi ta kò yín méjì náà ni àkọ́kọ́ ni wípé àgà khilafu sunna wọ́n ní níta ẹ̀sọ yìí àkọ́kọ́ ni bí ọkọ́ yàtọ̀ sí nǹkan tí sunna gbé wa torí pé àsunnatu an yakuma al-imam wahdahu munfaridan sunna ni pé kí màmú ọ̀dá dúró pé gbogbo yẹn máa ń wọlé òkè ìmáàmù rèé tẹ̀sí wá ní kẹ́ni lọ dúró sí táwọn míì bá tún dé tó dé tó náà tún pé òun nìkan ni tó náà tún lọ dúró sí ẹni náà tún lọ dé gbà wọn náà làwọn náà ò lè sá fún padà. nàám àkọ́kọ́ àárí ẹ̀rí báwọn àwọn tó sì délẹ̀ yàrá sallallahu alaihi wasallam tọ́jọ wípé àwọn èèyàn dúró ti ìmáàmù kèé serú súrà báyìí lọ́gbàwà ọ̀rọ̀ rẹ̀ kó báyìí ọ fún wọn ní eléyìí wọn náà ẹni tẹ́ ẹni kọ́nà rẹ̀ dànù kí a ti sọ ọ̀pọ̀lọpọ̀ lọ́tí ń bẹ́ fún òun jẹ̀mọ́ kọ́ wá torí pé wọ́n fẹ́ dájú lẹ́yìn sáfù yìí kọ́ lọ rè mọ́ dànù kí ó kó sí ní tó le ju kọ́ dànù kí lọ lẹ́yìn sáfù torí pé òun ti ń dákì láàtọ̀ láàtà kò sí ìrò kankan ìdá ó kì bọ́ ti sọ̀rọ̀ ìṣọ́lá ọba ní ọlọ́run bá òní mọ́ ẹgbàánu kan ìdá òkè bọ́ ti sọ̀rọ̀ sọ̀rọ̀ tàbí àmọ̀ tìlọ́ba ọlọ́run òní gba ẹ̀rú kankan tí ẹ bá ti gbé gbèrò jẹ̀mọ́ ẹ̀dùn kẹ́nìkan tó máa wá kírun kan lọ tí òkì jẹ́ mọ́ pẹ̀lú wọn tí ẹ máa ilé gbẹ̀rún jẹ̀mọ́ ẹ̀dùn kò sí ìrìn kankan náà àfòrútẹ́ gbẹdùn ńlọ́kàn tó yẹ pé máa yan lọ́wọ́ tí kò sì tí ì lọ jìnnà kéèkì bíi rákàkán amúbáwọn láti àgbérun ọ̀rọ̀ yàn àwọn onímọ̀ ní kọ́ akọ́ lọ́jọ́ jẹ̀mọ́ àmójúwò rákàlẹ̀ kejì pé ntọ́kú ọ̀pọ̀ mọ́ yára pẹ̀lú rẹ̀ ọba jẹ̀mọ́ ntọ́sùn wọn débìyàn hadith lásán tọ́yìn àwọn tó wá ní ó yìí wọ́n ní ẹni yìí kò ní máa lẹ́sẹ̀ ẹni àlùmọ̀sílùkù tó dé àníkọ́ dájú nígbà tó jẹ́ wípé kò rí ààyè tó lè dùn sí má ní sáfù tó wà rẹ̀ ni kèé ti pọ́nmọ́ máa fún fúdọ̀ pé ìní dúró ń pẹ̀lú sáfù pápá jọ pé ó lè dúró sí tó ní ìfẹ́ tẹ́lẹ̀gbẹ̀rẹ̀ wàlá muharram ma'a darura fa'ida kò sí ti ń jẹ́ ọ̀ràn àyàn téèyàn ọ̀bá ti kápá ẹni tó jẹ́ wípé ọlọ́run ò fún ní apá fífọ apá ń bẹ̀rù wàlá kò sọ̀rọ̀ yẹn fún ẹni tí ó lẹ́sẹ̀ fífọ ẹsẹ̀ ń bẹ̀rù wàlá kò sọ̀rọ̀ yẹn fún wàlá muharram yọọ dàdó irun rẹ̀ sílẹ̀ àfíà ajẹ́ pé ẹni tí mẹ́mú ṣáájú ẹ̀bẹ̀rẹ̀ rún tọ́ba yìí dé mọ́sáàsì tọ́ba rí ààyè níbi ìsáfù yẹn ni kó dúró bí àyè tí ọ̀bàrà ààyè mẹ́ǹkọ́ kọ́ dá dúró kọ́mọ́ fáyàn ó sì má lọ rè dúró ní ẹ̀gbẹ́ ìmáàmù ńlọrọ̀tọ̀ dáa jù sì lédè náírà náà نحمده سبحانه وتعالى عما يشركون ونجلله نثني عليه بما هو أهله لا نحصي أبدا ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله عليكم بالاهتمام بهذه الصلوات على وجه يرضي ربكم سبحانه وتعالى واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بمحافظتها قال تبارك وتعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين الآية أقول فلما تسأل مسلم لك كثير أترى لكل كاتب النبي صلى الله عليه وسلم اللهم أن كان النبي بني سلكوك يعرفه àti àwọn ará àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bá ìmáàmù rẹ̀ sáájú ẹ̀bẹ̀rẹ̀ rún àìkúrò yọ̀rọ̀ rẹ̀ ẹni ìwárè àti sọ bí ó ti dúró àti sọ bí ó ti bá ìmáàmù rẹ̀ ẹni ipò tó bá ti bá ìmáàmù kọjọ́ yẹn rẹ̀ ó wá kórìí ìdúró ti bá ìmáàmù àti sọ bí ó ti sọ̀rọ̀ rẹ̀ lábọ́n ìrókù ni kó tó àjọ ti clear rẹ̀ ọ̀n bá ìmáàmù kírun lọ. nígbà tí ìmáàmù wá kírun tán lápòjú ẹni lákà mẹ́ta lọ́fẹ́ kí tó sì àbíràkà mẹ́rin lọ́fẹ́ kí bí azúrì àbí asúrì àbí ìṣá rákà ẹlẹ́ẹ̀kejì lórí táyà àtàrẹ tàbẹ́lẹ̀ kẹta ló fijọ́ ìmáàmù bóò ni yóò ti wá yanjú èyí tó sẹ́kù mi rán tí kò tó bàbá kílíà ní ìsinmi bí ìdílá àkọ́kọ́ àwọn onímọ̀ kọ́lọ̀ ń bá ní yọ́nú sí wọn ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ ṣùgbọ́n méjì lọ gbajúmọ̀ jù lórí bí ẹni tí ó bá ìmáàmù láàrin méjì níbi ìrun bí ó ti sọ̀rọ̀ rẹ̀ mélòó kan gbọ́dọ̀ náà ní kútùbà ó mọ̀ tó dẹ́rọ̀ rẹ̀ kútùbà ni. àkọ́kọ́ àwọn jùmùhúrò àdìrà ìlú rahimahullah ta'ala hànàfíyà ni hànàbílà ni àti ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n sọ wípé gbogbo ìgbà tí ẹni tí ọpẹ́ dé mọ́sálásí tó bá mẹ́mù bá ti lè sàlámẹ́ta yọ́ san gbèsè ntí ó fòrú níbi ìrun yẹn gbèsè ni yóò sàn kádìjà ni wọ́n ní yóò sàn gbèsè gbèsè sì rè bá a bá ti jẹ gbèsè láti máa san ìtí wọ́n ń sọ ń bẹ̀rẹ̀ wípé tó bá jẹ́ wípé ìgbà tó dé mọ́sáàsì lórí ìwọ̀n magrib lápòjúwe ọba ìmáàmù ní rákà ẹlẹ́ẹ̀kejì ó túbọ̀ tó fẹ́ rákà kan ti fòórù síwájú. Si tó bá padà ti sálámà tó fẹ́ dìde lọ mú rákà kan wá rákà kan tó jẹ́ ń gbèsè yọ ọ̀sán gbèsè náà ní pé gẹ́lẹ́ bí rákà ń ṣe mẹ́rin náà ló ṣe mú wa yọ ọ̀ka fatia yọ ọ̀ka súrà lé yóò sì kéwó kè gbèsè tó jẹ́ nu bí o ti sọ nù jùmhúrù sọ́bà àwọn Ṣàfi'íyà wà qawlun ay qawlu akhar min al-Malikiyya rahimahullah àwọn sọ wípé ẹni tí ọpẹ́ ní mọ́sálásí gbogbo nǹkan bá fòru lórí ìrun pátá tó bá ti di pé wọn mùsálàmù tó fẹ́ mú wá padà kèé ṣe pé yóò san gbèsè yóò pé ìrun rẹ̀ ni yóò pé ìrun rẹ̀ àkọ́kọ́ sọ pé yóò san gbèsè rẹ̀ ọ̀rọ̀ kìíní kejì ìbẹ̀rẹ̀ wọn ti wá mímì lọ́dọ̀ àwọn onímọ̀ yìí pé èwo la fẹ́ mú nínú ọ̀rọ̀ ṣùgbọ́n kí lè rí oníkálukú wọn ìjẹ́ ní ẹ̀rí àwọn afọ́ ní kìláàfù ìyàpọ̀ tó sọ àwọn afọ́ yìí kọ̀sà yìí nísìlẹ̀ yàtọ̀ sí ntọ́tọ̀ ànábì sallallahu alaihi wasallam náà min hadith Abu Hurairah àtúkùrùgbà hadith ẹwọ àpèjúwe àfọwà kọ̀tàrà an abihi qal baynama nahnu julusan nabi sallama bàbá yìí ní ijọ́ kan ajókòtì ànábì sallallahu alaihi wasallam ajókòtì kọ̀pẹ́ ìdìsẹ́mìà jalabata rijalin An a ní bá ń gbọ́ gbàgbàgbà ẹsẹ̀ eré eré eré kàlùkùtà sáré dùdú nígbà tí wọ́n fi ṣòwò tẹ́fẹ́ kíta ó sọ lọ́wọ́ abúlé rẹ̀ kì í má ṣàánú kò tí ló ń mú yín láti wọ yín tẹ́ǹ sáré gbùrùgbùrùgbùrù kọ́ọ̀lù àwọn èèyàn ní àhàmì ìsàdánilẹ̀ ìlà sọ́lá à èso lóore àjẹ́nà àṣúré káyọ̀dé wọnú òrùn kíákíá ni ó sọ lọ́wọ́ sọ fún wọn yí pé látẹ̀fọ́ àlù láyéláyé ẹ mọ̀dẹ̀bẹ̀ wò ẹ mọ̀dẹ̀wò wọn ìsúlẹ̀ wọlé wọn ẹ mọ̀dẹ̀wò wọn tẹ́ ẹ bá ti dé mọ́tẹ́ ẹ bá ti fẹ́ lọ ìdá àtàwọn ha fàálẹ́ kò mọ̀tẹ́ kí wọn lọ àkọ́rọ̀ tẹ́ ẹ bá ti fẹ́ lọ kí o kájú wọn tọ́tọ́ lọ́nà lẹ́fẹ́ lọ kí o ẹ jára yọ balẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́ wọrí o fàmà àdúrótún fàṣọlù dàbẹ́lú nàbí ntẹ́ ẹ bá bá níbi ìrún àmì kí pẹ̀lú ìmáàmù yìí wà á fàtà àkùnfà àti mọ́ ntọ́ bá fò yín rú níbi ìrún ẹ̀ àwọn ṣàfihàn àwọn tí wọ́n ní ká pé ìrun ni wọ́n ní àdìsí táwọn rí atọ́gọ́dọ́gbọ́n àdìsí tó wá tọ́jọ́ yìí ń sọ nípa pé ìjọba bá epe. wọ́n ní ìdá pípé ìrun yìí fara mọ́ pé kéèyàn ose. ipe imam muslim náà gba hadithi wáyé pé ó sọ sọ́wọ́n sàbí pé ìdá tó wí balẹ̀ sọ́lá tí ẹ má ti gbé ìkọ̀ mẹ́ ìkọ̀ mẹ́ náà máa ń pè ní taswib à ń lo taswib náà fún ìdá tó wí balẹ̀ sọ́lá tí ẹ má ti lè gbé ìkọ̀ mẹ́rin ó sọ lọ́kàn bá ní fọ́lá àtàkà ilé ìhà láyé tá àdókò ilé ìhà ẹ̀ẹ́dẹ̀ kẹ́kẹ́ mọ́lẹ́ yìí kọ́mọ́sà rẹ̀ kọ́mọ́sà rẹ̀ bọ̀fẹ́ lọ bá rùn wàlákìlì yẹ́bùsì wà ní ìsìnkú wà kọ́ but kọ́mọ́ rìn lọ díẹ̀ díẹ̀ díẹ̀ fasalli ma adrakta ntọ́ bá bá ń bi irun nínú kádàrà tọ́lọ́n kí pẹ̀lú màmú rẹ̀ waqdi ma sabaqa waqdi ma sabaqa ntọ́ ti fọ́ ọ́rù nínú òrùn sán padà wọ́n ní ẹ̀rí táwọn rí táwọn sọ pé àmọ̀ sán ní gbèsè rè kó lè bá wà gbàjọ kíákíá kí ni ìtumọ̀ sísọ tẹ́ ń sọ kí ni ìtumọ̀ pípé tẹ́ ń sọ ìtumọ̀ ẹ̀ wípé ẹnì òjọ́ ìrún láàrin méjì sẹ́yìn tó kọ́kọ́ bá lẹ́yìn ìmáàmù rẹ̀ níláka àkọ́kọ́ tiẹ̀ ní ni àbíláka bá lọ́dọ̀ ìmáàmù náà ní jẹ́ fóònù náà ẹja má fẹ́ kí ọwọ́ abá ìmáàmù lórí ẹlẹ́ẹ̀kejì aka ẹlẹ́ẹ̀kejì ẹn tó dé lápè tó ń bá òun ni àbẹ̀lẹ́ẹ̀kejì náà

àdìsí ifá àti mú ẹpẹ ẹpẹ ẹpẹ tá à ń sọ yìí tó jẹ́ pé àwọn tí wọ́n ń sọ ẹpẹ àwọn sọ pẹ́lẹ́kà àti èèyàn bá pẹ́lẹ́ yìí ìmáàmù ẹ̀ onílẹ́kà alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ní sẹ́yìn tó ní nǹkan tẹ̀lé sàlàyé wọn láwọn ní nǹkan ní anikini wọ́n ní nǹkan yẹn ni wípé ẹ̀dá kò rí téèyàn bá kọ́kọ́ wọ bí irun kí lèèyàn kọ́kọ́ máa ń ṣe adídàkìdọ́rọ́tìlè haram kágbára alákọ̀ọ́kọ́ ṣé bí iláka àkọ́kọ́ bẹ̀rẹ̀ ti máa ń ṣe ní àbí bẹ̀rẹ̀

òun náà ni pé rìwáyà tó fa àti mú akthar ẹ̀rí àwọn tó gbà tọ̀dọ̀ fi hàn pé ẹ pé ẹ pé ẹ pé ọ̀pọ̀ ju àwọn tí wọ́n gbà wá ju pé fákúbù lọ ó dọ̀rọ̀ kejì ọ̀rọ̀ kẹta wọ́n ní tẹ̀tẹ̀ tó wá rí ẹni tó gbà àdìsí wọ́n jẹ̀bú rárá ni ṣùgbọ́n àwọn tó ti dà ọ́ tọ̀dọ̀ tiẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n sọ́ọ̀bù rárá pọ̀ tẹ́lẹ̀ jẹ́ pé àwọn onígbọ̀rọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ju fáàtìmú fáàtìmú fáàtìmú lọ́wọ́ àná ọ̀rọ̀ wọ́n sọ àwọn ọmọ ẹ̀rí wá láti bọ́rọ̀ wọn dúró wallahu alam ìtọ́gbà àjùtá mọ̀ sọ ni wípé àtifá àti mú àtifá kúdú a lè gbé méjèèjì sínú ìtumọ̀ kan náà lọ́nà wo gbólóhùn fákúdú tánàbí sọ sallallahu alaihi wasallam ní ìtìlá ní tàbá wò lọ́ọ̀kan bí wọ́n ti máa ń lo gbólóhùn wọn ni ọ̀sán gbèsè ọgbà gbèrè ṣùgbọ́n gbólóhùn yìí lọ́nà ọ̀nà bá wọn a máa lò fún èèyàn ṣe nǹkan náà àbẹ́yẹ̀ pé nǹkan wọ́n sọ nígbà tí sọ́ọ́ fàǹtẹ́ṣirú fìlà out ṣé ọ̀sọ̀ pé tẹ́ ẹ bá ti sọ gbèsè jimá tẹ́lẹ̀ nítorí wọn máa ń sọ mẹ́rin pé tẹ́ ẹ bá ti kírun jimá tẹ́ tó pé ẹ tó padà sóbi iṣẹ́ yẹn àti pé gbólóhùn kóbi ìyá ti sọ̀la tọ́lọ̀ wọn sọ ní sọ́tò jùmọ̀ àti púpọ̀ wọn àyè mí tó ti sọ̀rọ̀ nípa kọ̀dọ̀ a máa túmọ̀ sí ṣíṣe nǹkan àbí pípé nǹkan àjẹpẹ́ a máa gbé ìtọ́ bá tuntun lọ́rọ̀ báwọn a máa dá ìtumọ̀ ẹ̀ padà sínú fáàtì múnà àjẹpẹ́ téèyàn bá débi irun ìrún tó ọkọ́tọ́ ọba lẹ́yìn ìmáàmù rẹ̀ ń òun ni rákàtúl òwúlà tiẹ̀ láká àkọ́kọ́ ti ẹnu o kọ̀ọ̀bá jẹ́ láká àkọ́kọ́ gbẹ̀yìn rẹ̀ ìmáàmù láká àkọ́kọ́ ti ẹnu adébútọ́ pé láká àkọ́kọ́ ti ẹnu kò sí béèrè mọ̀ngbà náà gbogbo ń tọ́sẹ́kù ọmọ wa kiri láká rẹ̀ bó ti yẹ kọ́ jẹ́ ẹ̀ láká kejì mi láká kẹta mi láká kẹrin mi tí èèyàn bá ti kọ́ gbọ́ yé pé láká àti ọba lẹ́yìn ìmáàmù tọ́jẹ́ nàmbà tù tì mẹ́mù òní láká alákọ̀ọ́kọ́ tèmi láká mi bóòlù tẹ̀kí kì bẹ́ẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kẹta lọ́dọ̀ mọ́mù rákà àti ẹ̀jẹ̀ rákà lákọ̀ọ́kọ́ a ti mọ̀ wípé rákà ẹlẹ́ẹ̀kejì tí ó bá kí yóò kí ókè yóò ka fáti àlè yóò dókòó tàṣáhùdù ààrẹ yóò tún wá dìde padà yóò kí rákà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ní ní jẹ́jẹ́ tá a bá ti gbọ́ yé báwọn mùsùlùmí àti kókò yìí tá a bá lẹ́yìn jẹ́ pé ntí ọmọ ẹ̀fọ́ wa lo gbogbo ìbéèrè tí ọmọ ẹ̀fọ́ wa dà lọ́kọ́ kálukú ni bí àwọn ènìyàn rahman ibi ni kútùbà ó dùn sí ní ẹnì àbí allah subhanahu wa ta'ala kọjọ kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ allahumma fakihina fi din اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم يا ربنا ول امورنا خيارنا اللهم ول امورنا خيارنا اللهم ول امرنا خيارنا لا تول امرنا شرارنا اللهم لا تول امرنا شرارنا اللهم لا تول امرنا شرارنا انك سميع الدعاء اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين وحينا مسلمين والحكم بالصالحين غير خزل مفتونين اللهم صب لنا خيرا صبا صبا قد جل شر قد قد اللهم يا وحي يا قهار اقهر سلطان اعدائنا بسلطانك انت على كل شيء قدير فانهم لا يجيزونك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 مسلم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على